báwọn yẹn sọ̀rọ̀ bí wa bí wọn wà pẹ̀lú wa bí n dala ala khayri kafa ilu ẹni tó bẹ́yẹn sọ̀rọ̀ tí wọ́n bá fi ṣe bí ẹni tó ṣe ẹ̀ náà ni bí a àti ẹ̀mọ́ ìta àti káfí náà nu ọlọ́run ó ń jábí ní ẹ̀kọ́ ní láyé tàbí kí a mọ̀ ọlọ́run al náà kí a tán ká ní ọjọ́ òní náà ni al mufid ala tawhid náà àwọn owó jẹta su ọba tí bá ń fi kápá fún wọn lẹ́yìn náà ẹwà gbà kankan máa béèrè ọ̀rọ̀ ọlọ́wọ́ sànù ọlọ́wọ́ sànù wa ọlọ́wọ́ sànù alẹ́fẹ̀ẹ́ iṣẹ́ kéré kún iṣẹ́ yìí torí àlìmọ́ lè gbé oko yẹn wọ́n yàtọ̀ ní kàtí ń gbé sáà sanwó oṣù fún yẹn káyí pé àjẹ́ okó ìyá bílẹ̀ ọ̀sẹ̀ nígbà fún yóò yọ pẹ̀lú fẹ́yàwó mi lọ́wọ́ ọlọ́run sí àmì ìwọ̀n kan ọláyà tó kí a mọ̀ náà àbáríkọ́ ọ̀rọ̀ lójú bẹ̀ fóṣù mẹ́fà ó ní wà àwọn ìwédò nígbà ọ̀hún ọlọ́run kó sàánú rẹ̀ kó sàánú àwọn náà ọ̀rọ̀ táǹkà lọ́wọ́ náà ni báàbù ṣàfáà àwọn ìṣìkò tí ó ṣẹlẹ̀ ní ọgbẹ́ni alùkẹ́yàrọ̀ àwọn ìṣìkò oríṣiríṣi ní ọ̀sẹ̀lẹ̀ àwọn wáà يا نبي محمد صلى الله عليه وسلم لانك لو يتحكى بينا لكو اشتكتو سفوان كوري شفاة أم صلى الله عليه وسلم في أمي أبي طالب يقول يوم ويافوية أنا ما ستوى بينا نعبا على القسم الثاني شكلا كده شفاعة عامة له صلى الله عليه وسلم لجميع المؤمنين ìpínlẹ̀ láìpẹ́ inú àwọn ìṣẹ̀kẹ̀kẹ́ tó lóyún mọ̀kí ẹ̀lẹ̀ ṣẹfàtò àmà general ìṣẹ̀kẹ̀ general láwo tó yẹ kàníbi sallallahu alaihi wasallam wal jami'il mu'minin àti gbogbo àwọn mùmí lápapọ̀ àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn yìí kọ́lọ̀ bá àwọn afá ìlẹ́sàn àwọn ẹ̀kọ́ ńláńlá ní kí màrí kọ́ pàtàkì tó sì ńlá ni wọ́n máa bìrì bí ìrọ̀ wa ń pa àwọn nǹkan ní ẹ̀kọ́ pàtàkì kò bá mú wọ́n ànúwà àwọn ìṣìkọ̀ yẹn oríṣiríṣi ní ẹ̀sẹ̀lẹ̀ النوع الأول على قم به الشفاعة في من يستحق النار أن لا يدخلها الله أكبر الله قصر ما تخبرنا شفاعة توصف لديك بأرأي تسنى النبي محمد صلى الله عليه وسلم أباها المؤمنين وعشق القلوة بعضهم بعض سعنوه يقول وانا قالوا سعنوه لكم هي وانا ọ̀rọ̀ ìtọ́sínà àmọ́jámà ìpẹ́ ẹni tí ò sọ́kọ́ nìyẹn o ẹni tó bá ti kọjá àmà nínú mọ́jàmú òṣìpẹ̀ kò sínú àwọn òṣìpẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ ni ìṣòro tó ṣìpẹ̀ mélòó ni àtúnú halloween bí a ṣe mọ̀ bí orí kiri kàrà yín disappointing wọn kò gbogbo lè ti disgusting wọn kò gbogbo pé wọn ti gbogbo tó lágbàdà ju disappointing lọ ọmọ ń pè é kọ́mù ń bìrọ̀ yìí ló sọ wáwò lè bọ́ sí pẹ̀lú yìí àní èbó pẹ̀lú yìí pẹ̀lú pẹ̀lú yìí bákan náà ní sọ̀wáwò ni ẹ̀bẹ́ àgbé london rí ẹ̀bẹ́ àgbé london rí ọ̀rẹ́ ọdún yìí london certificate ló ń gbé lọ́gà kiri ẹ̀yìn wo yunifásitì bílù ha ha ó ní àdégbè sí ìgbà. kíkàkọ́ àná ọdún ó dé fún dé sí báwọn ọ̀sán báwọn sọ gbẹ́gbẹ́ ó ní wa kò bọ̀ kò bá mú kí náà béèrè béèrè nípa nǹkan tá a ti kọ́ láìmọ̀ ìgbà láìmọ̀ ìgbà bí wọ́n bá mi gbé ìṣèlú jẹ́ màá rò pé àkó níìdì àwọn ti máa bá kàn á sọ kéjì sọ́wọ́ ọ̀sán àti yónus mẹ́rin ara kánù lójú mọ́jú mi lọ ara kánù ojú kánù ló ń gbé àbí mo ló ń gbé kánù ló ń gbé ẹ̀tẹ́lẹ̀ ara kánù lójú mi lọ. Báwo sọ fún mi nílò ìgbà nìyẹn fún mi jàre? Ìwọ́n náà ká pé wò ni? Ṣé aláàkọ́? Ẹni tó ṣe pé jẹ́ Mùsùlùmí tó di fọ́ọ̀mọ̀tì dam ìṣòwò àmọ́jì ń kọ́ báwọn pẹ̀lú ìyẹ̀dù aláwọ̀kàlẹ̀ ilá bí ìzìnì náà ọkọ̀ fi fi báyọ̀ bí gẹ̀ẹ́sẹ̀ náà ọ̀rọ̀ ìlú ìṣòwò àbúyọ̀ adáàt ẹni tó ṣùgbọ́n jẹ́ mùsùlùmí nọ́mbà wán ah, ẹni tó ṣùgbọ́n jẹ́ mùsùlùmí aṣááfi wa mùsùlùmí láà خرج المسلم نعم عباس خرج بإذن الله نعم شوني شيء شيء شوني قدرة شوني أولي عمامات أمانا لني أنا يبقى عايز يعطى بيتي لي وده في حكم غير لك حكم غير فيها فوسيون ọjọ́rí ilé ìjọkọ́ tí nínú rẹ̀ dì sí yìí ọdún mọ́ bí ló járe lórí rẹ̀ rẹ̀ kórí down down كفري لهم قولي اما شروط الشفاعة عن مرمي ان تكشف وجه مسلمي اي دوش كفن وجه مسلمي كفري لشكا لا ينول شكا كفري سوى فكني يا أيها الذين امنوا عن فيكم ما رزقناكم من قبل ان ياتي يوم لا بيع فيه ولا شفاعة ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون على الكافرين هم oníṣẹ́ oníṣẹ́fẹ́ wọn ó di wa ẹni tó ṣe jẹ́ mùsùlùmí ẹni oṣù fún ọjọ́ mùsùlùmí lẹ́yìn náà ẹni kẹ́kọ̀ọ́ oníṣẹ́ pàṣípọ̀ mọ́ndẹ́lẹ̀ ní yẹ́ṣù pàhù ìlà bẹ̀ ẹ̀zì lọ́wọ́n lọ́kọ́ lápẹ́já àti bẹ̀rẹ̀ lápẹ́já lẹ́yìn náà jẹ́ṣù pàṣípọ̀ gbogbo yẹn ni yóò ní kúdúrà kan bá òfin alukur'an bá ṣahidi ni bá umaru adalik ní àwọn nabi ọlọ́wọ́ bá ó ti yé wa ọ̀la ó ti yé ní ìbọn tó bí ìsìn ìjọba pé ọlọ́wọ́ kúrò خفية very very important نعم الشفاعة العامة جنرال الشفاعة له صلى الله عليه وسلم عليه وسلم ولجميع المؤمنين إذا فرق يقول جميع المسلمين المسلمات لا يأتي شكر. ولا شفاعة ممكن تشفاعة ولا على جمومين وهذا الجغرية جميع المسلمين لا تلو نعم وهي أنواع أول الأول شفاعة في من يستحق النار أن لا يدخلها أقوى يتسنى مسلمين ينكروا أما ببارة بلوسي أبي بلوسي يأتي بلوسي أبدا بواز النار كما جاءوا بيو بلوسي واحد I was very very careful I was very very careful أما تكتشي عمو بيوا أما سألاتي وكل أمو بيوا àbúrò àtúntà mi òbí náà jẹ̀bi bẹ̀rẹ̀ àbúrò àbúrò àti bẹ́ẹ̀ ni kí wọ́n gbọ́dọ̀ tó ọgbà ó jù wà láti máa bọ́ọ̀sì òbí wa lẹ́nu láti wà fún wọn sọ fún wa pé sí na sáà bí nàbí wọ kọ́ọ̀sì rọ́bì ọlọ́ àná ó wà náà sí yẹ ló lọ́wọ́ ó yẹ ìyẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ ó sọ wá bẹ́ẹ̀ sọ wọ́n wà náà wọn fi kúrò àwọ̀ ló lọ́wọ́ lọ́wọ́ mẹ́wàá tó gbàgbé àbí na sáà bí nàbí wọ ó wà kóbọ̀ ó lọ dúró èmi jókòó èmi jẹ èmi mu ó wà kú máa fún àrin sáré pààyẹ ìyá mẹ́tẹ̀lẹ́ mi òní níbi ìrìnkú ní ẹ̀sẹ̀ sára olúkúlé ẹ̀yí ń gẹ́mọ̀ ń bẹ́ náà bá fún ìjọba ìsìlámì yáyà ọ̀gbà yáyà bá dúró lóòrùn yáyà bá dúró lóòrùn sílẹ̀ ti sú sáàdùwà lè gbà pé ìyá ọ̀gá ní ọgọ́rùn-ún ẹ̀mí ọlọ́run ma ní wọ̀fà ibòhùn ọlọ́run ní ara àtàdù ìtìsọ́gbọ̀n mara ìtìsí gabdájú lóòtọ́ tó dúró lórí òdòdó ni àmọ́ ọgbọ̀n pé wà lọ́gbọ̀n ni a ti kọjú ọlọ́run wọ̀fà ibòhùn ma fi fi dúnìyà kí ni màrúfà tí ni sáàmìnà bí ọkọ̀ ọgbẹ́ bí ọ̀sọ̀rọ̀ gan pẹ̀lú dáadáa ni ọlá àti ìgbòlá ọmọ àkùs يقول اللهم قولا كريما بما كريما ما يقولون ايه اسلام هنا هنا ما يبلد قرم يتبع بلده ايه سو او بي او ولا بلده ساعات وعليك بحير ذلك كيف قرأوا بيوا او بيوا المسألة هو واجه ما الله بلعوا ده جاري هنا هو بيوا الله بلعوا عبد ذلك ايه اقوى بي لو جاء سيبا بيها شهوة الجنة ولا سكره máa إيه؟ هو ó àwọn gbogbo wọn sì pàkó àjẹ́nà ọ̀yẹ́yìn àwọn aláìdọ̀kọ́ta àkọ́kọ́ wọn wà á bẹ̀ ìkájì يسأل الله على قول رسول الله صلى الله عليه وسلم إليه على في بلوز يزواك ما من مسلم مسلم اسمك يموت فيقوم على جنازته أربعين رجلا أما تريد لنقوه pé kò sí mùsùlùmí tó kò sáré èèyàn fọ́ọ̀tì tí wọ́n kẹrù sí ilá láì ṣẹlẹ̀ fún àmọ́ àwọn fọ́ọ̀tì rẹ̀ kò sí ibi tí wọ́n nù wọn o tó bá ìdíbà ń sọ nù wọn ó ti gba àràbà ìdíbà ń sọ nù wọn tó bá ìdíbà ń sọ nùfàmárì nù wọn àwọn ẹbọ ọdún ni láì ṣẹlẹ̀ kó lọ bílá bílá iṣẹ́ àdúgbò sí ìjọlọ́ ọ̀pá ilà ṣẹ́fà ọmọlúwà òfin gbogbo àdúgbò bá sì ń ọlọ́ọ̀gbà wọlé aláwọ̀ kí adábà wẹ̀rẹ̀ kábọ̀lọ́wọ̀ àwọn ọba pa sísàárẹ̀ nílẹ̀ àfihàn ikú sílé fún ibi tí mẹ́mọ̀ wúyẹ̀ àwọn ọgbà wọlé ọba tí wọ́n yẹn fọ́tì ó di ẹwà ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba náà nínú ààbì ìṣùpá àti kọ́bí ayẹ́dẹ́kọ̀lọ́ náà ilé ìwọ̀n ṣe ìṣùgbọ́n àwọn náà ni ẹ̀ṣùpá ọmọlúwà òfin yìí sí dáàlì ó ní ẹ̀bà ìṣùpá تري كيبقى روسنا أثمان بن عمفان رضي الله عنه تري بوسع قوية مواسع أن ماني نوسعري قد يقول عليه بفاس تشتاك عبدو من نوسعري تكاري باتي جانتي بلاني ريوجا تكاري باتي برو بوسي كاري ريو برو ألما جكي تكاري برو في مطاوة النا الثاني لك شفاعة لمن في من دخل النار فيقبل منها ألما كسوان به شفاعة جوانا mú iṣẹ́ rẹ̀ ti fẹ́ ní tuntun wọn náà jẹ́ àwọn àṣìkò wọn ti mú kónú náà wọ́n sọ ní ẹ̀dánàmì yóò ní àwọn ti wọ́n já nàmà rẹ̀ ọlọ́mọdé bá wọ́ ọlọ́ọ̀bà tó wọ́ ọlọ́ọ̀bà ìyá yóò jọ ọ́nù náà ní pé tó kó wọn jáde wọ́n kà kó ní pè ní ikú mẹ́ta kó ní ìrìn náà yóò ti dùn كوات العقل ولا بيدو كانت من النحل الحي قدو سمي كوات الويرو بانواع المياتي قول نيتلع بذن الله هم عاني اما اكتركو وانا لي ادخل عنه اذن شفاعة وقف في من دخل النار ان يقبض منها كل عقل به تساورت تواتبت فيها احاديث بيكو عبدالي كور أجمعت عليها صحابة عن سبيل بين عن سبيل بين كانوا كوننا أنا بسأل ومجع وانا ولوبة أبو ولوبة أبو وانا ولوبة بسأل وانا مجع هو ولوبة اتفق عليها آل الإجلة أما تقولني ملة تدع أما آل السنة والجماعة إذا تقول صلب له ما عدا طائفتين أما الجماعة ملك وفرما وأمم معتزلة والخوارج أما أنا معتزلة والخوارج فإنهم ينكرون الشفاعة في المسمعات التي تكون رغم أن بعد السلام بقى كمانين مطلق كتب أفافه مطيري ناني سويت كل ديناري إيه، كبائر عمل الله هو كبائر وزي كبائر أماناني مطلقا لأنهم يرون أن الفاعل الكبير مخلد في النار بلوات هو مجمد واسي كبيرة nínú àwọn kàbáyìrí màánà ni yóò ṣe bèrè nínú náà ni òun yẹ fẹ́ṣikó ló dájọ́ ń fi òbí ìṣẹ̀fà nígbàgbọ́ bèrè sí lọ́rọ̀ ẹnu náà kò ní sí kìí kò ní sí láǹfààní هم ينكرون أن النبي صلى الله عليه وسلم أو يشفع في عالم الكبائر wọ́n mọ́ sọ pé àlébì sílẹ̀ bàbá tó ní gan ìgbòho níṣẹ́ ẹ̀dúgbàjẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ńlá ẹ̀dọ̀kùnlọ̀ فإذا دخلوها رجونا أن لا يخرجوا منها قلقنا لكن قولهم هذا باطل روعيروني إخيني بالنفس والإجماع بالنفس القرآن نفس حديث بأثبت إجماع نفس القرآن ونيه الله عملين بالنفس بالنفس القرآن القرآن ونيه نعم خلينا رأى لكي ما صحيح ما بعد náà ọmọ sọ fún wa pé ànábìwá Muhammad kuni ku si aya fi mun to wala sawfa yuti rabbaka atarda aya quran to mun bi tawo ku gba quran ti ma du mun ni nan wala sawfa yuti rabbaka atarda aw ni gbundum ba bere wo fun ko so ku to atarda wa kuni mi so mi ni ku to àfi tí bá rí kókò sí kókò gbọ́nà nínú àkúnà àwọn mùsùlùmí mùsùlùmí kò ní sí ìkàtà kò nù wọn máa ń gbọ́ fún wa wọn ni wọn lọ sọ fún yóò sí ìkàrọ̀ bí wọn bá yọ máa fún ní tó wà ń fẹ́ kàtàrà bá tó bá oṣù tó bá mo ti yẹ dábàá tó wọn ni ìwà ní sọkọ́ ti tó àfi máa rí kókò sí mùsùlùmí ẹ̀yọ̀ kan nínú náà wọn lọ jà wọn kátó wà jù náà ìjọba kọ́ máa ń ké so ara ولا سوف يوتيك وانا بدي آيات ما يدو لنا بيجي ما دعونا ولا سوف يوتيك وانا آيات قرآن قوة بدي آيات آية لك ماني هذا لا آيات الكرسي آيات لك ماني آيات الكرسي باتريه سفة أوك الله وباتي سفة رضوة مفنفايش هذا آيات كتيرين آية فان كسيانا قوة عدنية وتتمام وصف الله وبعت آية أو الحكيم قال الله لا إله إلا هو الحي القيوم tó wà ní àfíkà ọlọ́ọ̀bà àwọn ọjọ́ 25 attributes of Allah àtàwọn ọkọ̀ọ̀lẹ̀ ó di yíwa ọjọ́ ìjókòó owó oye àmá anábì sísá ní àtó tó mú jù ní wọ́n là ẹlẹ́kẹta yókùta sífáàtò fi rọ́fìn ìjọjáàtì mọ̀mìnì ẹnìkan jọ kan ní ẹjú pẹ́tàrà ọmọ sípẹ̀ owó òtútù sípẹ̀ ohun ẹ̀mọ̀kan ní dàlám irú ìṣẹ̀kọ̀ yìí kò sí ní ìfẹ́ òṣìṣẹ́ rí lóòtọ́ ọlọ́run bí iṣẹ́ rí ẹbí wà jẹ́nà ọwọ́ wà ní grade 20 àwọn gbígbé wà ní àjẹ́nà dẹ̀ ní ọgọ́rùn-ún ṣé wọ́n gbé ipò wọn dáa kó ní wọ́n gbọ́n yẹn sí gbèrò bí seventy gbèrò bí eighty ọmọ mi ò sì kúrò bẹ́ẹ̀ ọmọ ò sì kúrò bẹ́ẹ̀ ọmọ yẹn wà ní grade eighty bẹ́ẹ̀ wà ní grade fifteen kúrò ní ọlọ́ọ̀bà bàbá mi wà ní grade fifteen kí wọ́n dábàá mi lóko wà wọ́n sì kúrò bàbá rẹ̀ ẹ̀wọ́ lift bàbá yẹn náà lọ bá kó ní mọ́mọ́ yẹn wálẹ̀ ọmọ yẹn ọ̀gá yẹn ni wọ́n gbé lọ sí òkè ó di wa ọkọ mi ò sì ìyàwó náà sì pẹ̀ ìyàwó mi náà sì pẹ̀ ọkọ ẹ̀ ó di ìyàwó rẹ̀ ṣe rẹ̀ ju oge ten lọ wọ́n ti fi wọ́n ti wọ seventy ìyàwó rẹ̀ ló wà ní ten lọ ìmọ̀ sọ̀kọ̀ àwọn abá ní gbèsè ó sì kẹ̀rẹ̀ yóò àbúlẹ̀ ó di yàtọ̀ yà kè ní àmúra sí ṣe rẹ̀ àbí ọ̀rọ̀ sọ̀rọ̀ àlùmọ̀ àjẹ́ náà ó di yé náà. نعم قلنا الشفاعة لرفع درجات المؤمنين كما دعاء المؤمنين وهذه يؤخذ من دعاء المؤمنين بعضهم لبعض لما تنوع الدعاء كان مسلمة تسمعوا كما قال صلى الله عليه وسلم بأبي سلمة إذا مثال سبلاء فهو أبي سلمة يقول اللهم اكثر لأبي سلمة اللهم افرج لأبي سلمة ارفع درجته في المعديين اللهم اجيكم إنه يعني منهجك بيدعك وأصلح له في القبر يلون بلاي من سعيره ملك سعيره ما ونور له في يلون كملف من سعيره وخلف قفلنا عقل دون جسير يدعى البعير يدعى والدعاء الشفاعة يعني الدعاء فوش بعيد كما قال صلى الله عليه وسلم ما من مسلم انت خلاك ناني وسي مسلم يموت كبقو ويقوم على جنازته أربعين رجلا كافرا وهي فوتي تيوكي من لا يشركون بي إلا يشركون وتبقى بس بطلوا لهم با إلا شفعهم الله فيه يقول لهم بيش بكم باشي الله با مجع شركة الله با الله با عنه الله با على القرآن الكريم هو منافق هي الله وفا جبجي في جبل دون يلام هيه tó ma bí nǹkan tó kọ́ láti kọ́ ọjọ́ sí àfáà tí ó ti dùgbọ́n náà tí ó kàn kó tó fi bí ẹ̀dí ẹ̀ tí ó ti dùgbọ́n náà tó ẹ̀ òjò bá pàṣẹ pàṣẹ báyìí fún àwọn ìfòdí ìdíyẹ kò sí kí wọ́n ti ṣe ẹ̀bọ́n ni àwọn ẹlẹ́bọ̀n kò ṣe tí wọ́n pín last week a ní meeting pẹ̀lú speaker house of assembly wọ́n á ní wọ́n sòfin nípa àwọn tí wọ́n ń late àwọn musa sadu sunna àti yahaya salafiya mẹ́ wọ́n sọ pé àwọn fọ́nà síkà ní mẹ́nà ike tí wọ́n ti ẹ̀kọ́ wọ́n ti káwà lórí àwọn tí wọ́n rí pè nìkan àwọn tí wọ́n ń sọ fún wọn àwọn mò ni wọ́n sọ fún wọn tí ẹ̀bí olóòtọ́ tí wọ́n ti gbóká ní sọ olóòtọ́ ọmọ 6 years ọmọ 5 years ṣááwà wọ́n fẹ́ nílá rẹ̀ fún ìgbẹ̀lẹ̀ ilé ìfìwọ́ àwọn àjọ ni wọ́n sọ fún wọn gbóká yẹn sọ fún wọn so àwọn tí wọ́n mú ẹ̀yẹn kó káwò lórí kí wọ́n ṣe àwọn ilẹ̀ ẹ̀kún mọ̀ sáà àwọn pátá burúkú yẹn náà ni mo fún wọn ní yẹlẹ̀ wò àjẹ́lẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ ìgbà yìí burú yọ pé máa fi tẹ́tẹ́ lè sí àwọn omi ìlú wọn ni wọ́n mú kàkó mọ̀ sí jìnnì máa fi ti bá wọn ọmọkùnrin mọ̀ sẹ́ẹ̀bì ẹ̀ ó bí wa ọmọ ìjọba àwọn sọ ní kò sí سبب لوني جباي جباي إنه كان رجال من الإنس يعوذون برجال من الدنيا فزادوهم راهكا قصر يبني يبني يجي قصر يبني àwọn abúkà yẹn àwọn ọlọ́ ẹ̀kú máa mú ó ti wá ti mú wọn pọ̀ sí tó pa àwọn tó yìn ara ọ̀ láàkà wọn náà ma ẹni tó ní kọ́ á sí ní kò pọ̀ sí ó mú ń tọ́yìn ẹ̀kọ́ pa àwọn burúkú ọ̀pọ̀ ní pẹ̀lú àwọn ìtìlẹ̀ ó ti lójú wọ́n mú yàn lójú kí wọ́n lè wó kù lálẹ́ àṣà nínú ọ̀pẹ̀dà rẹ̀ agbáláwo olóògùn ọlọ́run bá kó sáré ọ̀kan wa ìṣkáàlù wọ jawaabi àlọ́sọ́rú ìdúlúrí àtàwọn èké rẹ̀ fẹ́ǹkéèlá tàbá ní ilẹ̀ shafan láti fóònà ìlàbí ìzìnìhì subhana bá a sọ pé ní májẹ̀mú الثاني شيء جميل من اللغة إن الشفاعة لا قرآن قوة هي الله قبعة ولا سعيد مقبور منه قالوا لكن تحقوا يتبعي عن تحقوا إن الشفاعة لا تكون إلا بإذنه سبحانه وتعالى في أمي يمكن شكرا ياكا أجل لي أن دولون با ويسمى دعاء الإنسان لأخيه الشفاعة هو لم يعظم به من ربه هنا كان كنز لا تام دلوا بقولهم من في عدي كنسك بي كلهم فايون دا كلهم فايون دا تابع أكبر دا لبو لبا كلهم في لبدا أي أسك لبدا والجواب يتلبي إن الله أمر عن أن يدعو لإنسان لأخي هاي إيه. كلهم فايون دا كلهم لقوات يكتين هاكو أجواب أخي ميت أمره بالدعاء إذن إذن wọ̀zíyàdá àti àti ọlọ́run ọba ọ̀pàgbé tó kàkàkì sí láhùn ọdọ́ àfúnyẹ ọkọ̀ anílì nínú ọgbọ́n fún fún ní kàkàkì sí kìfẹ̀ líla àwọn ọmọ ya mùsùlùmí ọlọ́run fún anílì ní ẹgbẹ̀rún pé á bí ẹni àfikún sí kọ́sí ìlú mi bẹ́ẹ̀ àti náà bá bá pé kí ni ìdájọ́ ìlú sọ́kùnlá àfíà kàbír ní wọ́n yá ṣe kàbír ma ọkùn mùsùlùmí jẹ́nàlá fún ìdájọ́ rẹ̀ àrídà ni àbí mùsùlùmí ni àbí mùsùlùmí àkọ́kà ni àbí makuru ni àbí mọ̀bá wọ́n nínú àkámù ṣàríyà kí ni sọ́kùnlá kí ni kúrẹ̀ ọ̀rọ̀ yẹn ni àbí súnà àbí súnà mu'akkada ni àbí mubaha ni báwo wá ni wájib wájib ni wájib wo. sábàáyé sábàárà wọn ni ti ráwọn wọn ní. tí wọ́n ń ni. فرد فجأة شيخ عبد الله راسل kọlẹ̀nù fardu kìfáyà fardu ọ̀rọ̀ yẹn tí wọ́n kàbá yọ̀ kúndé bí ẹ bá kúndé sí ọlọ́run yóò bẹ̀rẹ̀ jẹ́mi wọ́n gbọ́dọ̀ dáadáa tí wọ́n ráwọn mẹ́wàá ní wa bí kí wọ́n sí dáa wọ́n yókù yẹn wọ́n yíkẹ́ àmọ́ tí a bá kí wọ́n sí gbogbo wa wà ní ẹ̀sìn gbogbo wa lọ́yà àmọ́ tí wọ́n kan nu wa wọ́n kí wọ́n sí dáa àkókò ní ẹ̀sìn ó bí wa fardu kìfáyà ni fardu àìní ìlú àṣọ àṣọ àṣọ àṣọ àṣọ ẹni tó gbé sílẹ̀ rẹ̀ bá àtẹ̀ ìṣẹ́wò yóò àjókò sínú ilé tí ìṣẹ́wò láti ẹ̀wò o ìṣẹ́wò láti ẹ̀wò akẹ́ òfin ààrẹ ilé tí kò sí ẹsẹ̀ kí ẹ̀sẹ̀ gbóhùn ẹ̀bọ̀ tọ̀ ọdún ìgbà yín tọ̀ ẹni fẹ́ fẹ́ lọ lórí sí àdó àlá lórí ìgbà náà mílíọ̀nù ìgbà yín tọ̀ lọ́la mo ní mo fẹ́ tọ̀ tó ń lórí tọ̀ náà tí wọ́n bu ẹ̀rì kò sí ẹsẹ̀ ọlọ́tọ̀ fún ààrẹ ni àyè bẹ́ẹ̀ ni márùn òkú ìpìlẹ̀ fọ́dù kìfáyà ó ní àfẹ́kẹ́bẹ̀rù fọ́dù kìfáyà márùn òkú kìfáyà àwọn kan ní túpọ̀ àwọn kan àwọn ọ̀ndọ̀dà ẹwà ń bìkẹ̀ tó bá kú tàbí kírun sílá gbọ́ àrù ẹ̀fẹ̀ ọba ara mẹ́rin ni wà tó wáyé kírun sílá ó ní bìkẹ̀ ẹ̀kọ́ fún wọn kí n bèrè bèrè kẹwàá wáyé ìsọ ìgbà yìí wàá ò bẹ́ẹ̀ máa láàrin àwọn ọkùnrin nìkan kò lè sọkọ rẹ mbẹ ọkọ bá ń bẹ ó lè wẹ ọkọ ó lè wẹ àwẹ ilé àkókò ló kú láàrin àwọn obìnrin kò sí ìwé ẹgbẹ ìyàwó ó lè wẹ ọkọ rẹ ọmọbìnrin ò lè wẹ bàbá rẹ ọmọbìnrin ọmọkùnrin sì lè wẹ ìyẹ ilé bí láì sí kò ṣe wà fún ìrètí rẹ ó yà ní ìṣòro ìyá rẹ kí àpò òbínú sí káfíìmù bóyá àti tẹ̀yẹ́ mọ̀ fún mi ọkùnrin ló kúrò ara àwọn ọkùnrin ọkùnrin ò sí mẹ́ àní gbẹ̀ fún a ṣe tẹ̀yẹ́ mọ̀ sí mi ọwọ́ kẹyẹrin a sì rá lójú ọwọ́ méjì ọwọ́ dìbì ọ̀run ọwọ́ àní sápá rẹ̀ gan ó di wa ọkùnrin náà ló sì kúrò ara àwọn obìnrin tí ò sí àwọn ìpínlẹ̀ wà láwọn mẹ́mbẹ̀ ọkùnrin náà wọ́kà kú ìyàwó ẹ̀ lọ́wẹ̀ ó ti ṣe ìdá Fatima kú àlíyù lọ́wẹ̀ ọkùnrin ilé wẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó náà lè wẹ̀ ọkọ ẹ̀ àbẹ́jẹ́ máa ti jẹ́ pé ọkùnrin ọkùnrin máa wẹ̀ obìnrin olóbìnrin ìdààmú wà fún gàbírù mọ́dà òbí ọgbọ́ sóòlù dé má ìdàkùnmọ̀ sí di ọkùnrin ọwẹ ọkùnrin ọjọ́ ó díye wa ọlọ́mọsá fọ̀rọ̀ yìí ọlọ́ba ọlọ́run kú sànù wa sábà bẹ́ẹ̀ rárọ̀ yàbí ọlọ́mọsá ayálẹ̀ kìtà bí dúkúrọ̀ wọn ìṣkáàrì ẹ̀ láti bẹ̀rẹ̀ àbí ọ̀rọ̀ ọjọ́wàbí ẹ̀rọ ìkọlọ̀ láti bẹ̀rẹ̀ mọ̀ ìṣkáàlù ọjọ́wàbí ọlọ́mọsá fọ̀rọ̀ yìí wa صلى النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم ما ندير اللي بير كما في وعدها ان شاء الله وعليكم السلام بالله نعم امم امم وادي براكه اليك يبقى دعاء شيء pé wọ́n wọ́n á lè ṣùgbọ́n nígbà ìwà tó wá sí láta ilé kẹta wọ́n ju wọ́n ṣe ìpínlẹ̀ wọ́n tọ́ ìwọ̀n ìlànà yìí lákàtà ọba lọ́wọ́ ìjọ àwọn ọmọ láta òṣìwọ́ wọ́n ti jẹ́ ilé kẹta báńkì ní ilé ìlú wọn ní ìgbàkúgbà lòdì sí èdè lọ́wọ́ sí látàrí ìgbà òṣèlú òṣèlú òṣèlúsà èèyàn lọ bí àrin àjò ọwá fẹ́ pẹ̀lú fún àwọn ilé ọwá sọ fún wọn pé àrin àjò lówó kọ́kọ́ méjì pé lówó kì zoo ní àbí áfíra bí ìṣáì wọ́n ti wá ń kí wọn lọ tó bí ẹlẹ́kìí kàkà kọ́ tó wádìí kò yókù tí a ti ayé gan títẹ̀ ní àbí wádìí fúlákàlẹ̀ kẹta wọ́n ti subhanallah wọ́n ti subhanallah tó yẹ ní kíkọ́ta wá sí àtàyẹ kọ́ wá sí àmà kọ́ wá sí bàdí ń tiẹ̀ káwọn náà bá tó ń náà bàdí ó di ń di fún wọn sọ ní ó àní ìgbé àmọ́ fi sí ìdí ti fẹ́ àtàrà àrí nígbà tí ó lẹ́nu kún ni obìnrin ó lẹ́nu kún ni àwọn ọ̀rọ̀ ẹ̀ ló lékún ìjẹ́ ẹ̀kọ́ sí pàtó adé tó bí kí ìdí wọn kì í sọ́kùn mánu láti ọ̀gbọ́n wọn kò lẹ̀ kì í tẹ̀ sí pa ẹ̀ títà káyà tó kálámà àwọn èmi wọn múra kàkà wọn kan ẹ̀ kú ó kù wa ó di wa wọn wà sọ bàbí mi kó lẹ́nu kún ìjẹ́ ẹ̀kọ́ kí méjì ó kiri bẹ́tà ó di yé ìjẹ̀rí yìí wallahu ta'ala àlà àwọn afáàmì sí ni ara o àwọn tó wà lẹ́yìn rẹ̀ yẹn méjì ó mú wa ó èso ní ìsìn yẹn láàbíyà ni ìjà àwọn sí ni ó di wa wallahu ta'ala àlà. Wa alaikumus salam àǹtẹ̀lẹ̀ naam orí hmm. láti ṣe àlọ́ ẹ̀rìn tó kì í kú láti ṣe lẹ́yìn ìgbà tó gbọ́dọ̀ sí ìgbáyà tó kì í ṣe ìgbà tó kò lè tẹ̀lé wà tó tún sọ sí wọ̀ tí àgbàlá yìí tọ́jú ìgbà lórí yóò tún tẹ̀lé. wọ́n máa ń pé àfihàn àlùalá ẹ̀ sì wà hàn àlùalá tó ṣe ìwọ fẹ́ẹ̀sì ẹ̀ sì wà yẹn àbọ̀lá ẹ̀ sì wà wọ́n dàbí ọwọ́ sọ́ọ̀fù náà ó di àbọ̀lá ẹ̀ sì wà tí ìwà tó ń kẹ́sì dáadọ̀ kọ̀tọ̀kọ̀ èyí tí lẹ́ẹ̀kejì ni pé ọwọ́ pẹ́sẹ̀rọ̀ lọ́wọ́ wọ socks ọwọ́ bú socks yẹn ṣẹ́ẹ̀kẹ́ ọ̀nà láyé ti já ń gbàtí bú socks yẹn lẹ́yìn náà ti já mú wádọ̀ láyé sí ọ̀tí bí wọ socks mi ó sì wà ń bẹ̀rù ọ̀nà láyé sí wà àwọn ẹgbẹ́ gbà ó ní ìdímọ̀ kan socks ni mo lè wọ socks ọ̀nà láyé ti já ń bì kan kò ní fọ́ra socks lórí mọ́ ó di yé wa kọ́lá òtẹ́ àlà náà وعليكم السلام حبيبه وعدنا كم هم مثلاني كم هم مثلاني في قانون فورا هذا يكون كم هم مثلاني ọlọ́run kò sàrò nítorí ẹ̀rẹ́ ọmọbìnrin kan àdúgbò àìdúná mo máa ronú kí yẹn òfin níjọ yẹn àti àlejò yẹn àti ẹ̀rọ tó kúrò lẹ́yìn ìlà ìlà ìlẹ̀lọ. ìgbà yẹn làwọn gáàsì gáàsì gáàsì á lọ ní ìsìn pọ̀ ọ́ sì dé ìgbà yẹn ó kí mo sì sí gáàsì lẹ̀ ó bá a lọ́fi wẹ́ẹ̀tì fún gáàsì bí ìsìn báyìí ara ẹ̀kẹ́ bí èkìlẹ̀ báyìí ó yẹ bí èkìlẹ̀ báyìí kìlẹ̀ jùlọ bá lójú àti owó yẹ mú ká àtàwọn àwọn afáàkàn ayá ilẹ̀ ìlọ̀lọ́ àfáà sọ pé ìsìláàmù yọrọ púpọ̀ tó wá fẹ́ kí n kọ sàlùwàlá tí wọ́n fi àlùwá kó wọ́n sí fún un àbí kò sí tẹ̀ẹ́mọ̀ wọ́n sì tẹ̀ẹ́mọ̀ kó wọ́n sí fún un ó ń tọ́ wá sí ohun tó wà lè sí tẹ̀ẹ́mọ̀ gan-an kí wọ́n bí wọ́n rò lọ́kàn pé àwọn afá ilẹ̀ tí ó fẹ́ mú yẹ̀ sí ìlú lè ṣe tẹ́ẹ̀mọ̀ àdúgbò tó lè ṣe tẹ́ẹ̀mọ̀ fún yàn ọpẹ́ ìfẹ́ẹ̀sẹ̀lẹ̀ ní jíníà sọ́kà ni wọ́n dá obìnrin ẹ̀dúró àwọn ọ̀rẹ́ wa kan ni wọ́n sí jíníà lábàlùkì náà ìlà ìlúlọ kò sí jùjú lára rẹ̀ àtàtẹ́lẹsẹ̀ rẹ̀ ìsàlẹ̀ẹsẹ̀ rẹ̀ ibi nílẹ̀ àti èkì rẹ̀ báyìí ẹ̀ ní orí ìtọ́ òsìsí ẹ̀fẹ́ jẹ́ẹ̀mọ̀ gan tó bẹ́ẹ̀ tó kú lọ́ra ní wọ́n kà tálẹ̀tì ní lórí tálẹ̀tì kà tálẹ̀tì lórí láti yé wa àwọn ọmọ musa àmà sànù wọn mímọ àwọn àfisọ̀rọ̀ sọ́wọ́ ọlọ́ọ̀bà àwọn musa fún mi bá sàn lọ́wọ́ di mẹ́ta àkọ́wọ́ ní ìsinmi pé everybody nílò ní ìgbà wọn kú sọ̀rọ̀ bá àti bí i pé ẹ̀ẹ́ ìgbà wọn ìgbà ìrìnàjò àlè àwọn ọmọ àfisọ̀rọ̀ sọ́wọ́ ìdáàmú ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀mọ́ ìkí omi bí ẹjọ́ wà láti malé ni ọjọ́ ọlọ́ọ̀mọ́dá wà láti malé òjò ráì sàlọ̀lá òjò ráì sí kẹ́ẹ̀mọ́ àsìkò oúnjẹ tó kò tí pé tí pé wọ́n ráì sí kẹ́ẹ̀mọ́ mọ̀ ní kí ó kúrò bẹ́ẹ̀ náà wọ́n yà fún dara fẹ́ ọlọ́mọ ti wà mẹ́lẹ́wọ́n wọ́n ti kò malé ọlọ́ọ̀bá ìgbà dáadáa ni náà Naam ọ̀nà ah. hmm. fún ọmọ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ yà rẹ̀ ojú ẹ̀ṣẹ̀ kó ní kò ní ẹ̀ṣẹ̀ bí i àrùn bí i àrẹ̀ ṣẹ́ náà wọ́n ti ṣẹ́ ni bíkà ni wọ́n ṣe yẹ yẹ kọjú kò owó ní bíkà owó sókè kọjú kò kóbi yẹn àwọn náà sọ ti bèsí lẹ́kì rẹ̀ àti wọ́n kọ́ ti àtàràtù náà agbóbẹ̀rẹ̀ lẹ́tọ̀ àwọn yìí ẹlẹ́ bí ẹ̀wọ̀ abáyé wọn bẹ̀rẹ̀ àtàràtù àwọ̀ ah, lọ kí wọ́n á di ẹ̀ mọ́ ìjọba mi nìkú jọba débi kúrò sẹ́yìn ní ìrìnàjò gbé ìfẹ́lẹ̀ pé àpá ah, ẹ̀dára sí àkọọ́dúnlá ìgbẹ̀lẹ̀fẹ̀ nígbà náwà ìsọ̀ ọmọ ìṣẹ̀lẹ́tù pọ̀lú tẹ̀ ṣe ń gbà mírù àwọn àkọọ́ mẹ́ta fún ìgbìmọ̀ lọ bí mo ti lẹ́tọ̀ mẹ́wọ̀n ojú mi náà gọ́ọ̀dùn ìyẹn ní àwọn òbí rẹ̀ bóyá ìyá àti bàbá rẹ̀ títẹ̀ ìgbìmọ̀ pé wọ́n wá sí ìgbésọ̀ ìkórè ìtàlù òkè ọ̀dọ̀ọ̀dún ní ìgbàmú owó àwọn òṣìṣẹ́ ọlọ́mọ ti ṣù ìlú wa ti sọ̀rọ̀ yípa ẹ̀yìn ó dára pé ìgbẹ́jọ́pọ̀ ó ní òun tó ètò ọ̀dọ́ nílànà máa ń ṣe lóru. wọ́n yóò fún òní yóò fún òní òdìyẹ yóò fún òní wọ́sọ̀ àhìbùkún máa fi dúnyà màárùfà òdìyẹ ẹ̀wọ́ ẹni tẹ́kùn ní fún ọlọ́wọ́ bí eléyìí ní tọ́kùn mọ́tà sí bọ́ni wọ́n ìkú ní ìwọ́kàtà náwó ni ọ̀nà bídà ni àwọn àwọn wọn sí nẹ́ẹ̀sì ìtúlẹ̀ sí wọn òdìyẹ ṣe yóò fún owó àmọ́kùnrin sí báwọn sọ̀rọ̀ pápá ìgbà ìsìlámù bẹ́ẹ̀ fún mọ́ sí fún yàrá rárá o ó yẹ kó sílẹ̀ ọ mọ̀kà tó lọ́wọ́ ti àmì sí alájà mo tọ́ mẹ́mẹ́ mẹ́mẹ́ mo sọ fún ẹ̀dàkùn ẹ̀dàkùn aláì mo fẹ́ yí sí dáadáa aláì mo gbà ẹ̀ ó máa tún sí wọn lọ́rùn gbangba mi ó di ọ́ tó àmì ìmọ̀ ṣùkún sí ó mọ̀mẹ́ mọ̀mẹ́ kìsìlì mọ̀mẹ́ fẹ́ mùsùlùmí yáà bí wọn méjì fún bàbá yẹn wọn mẹ́fà náà ọmọ yẹn kìsìlì wọn ṣe títà yẹn nìkan ti islam ọmọ yìí wọn yẹn bí wọn lọ ní amẹ́ríkà nìkan náà ń gbé amẹ́ríkà london wọn gbé wọn wọn ọmọ tó yẹn wọn sílò bí ẹ títà yẹn wọn mú mọ̀mẹ́ sí dọ̀ wọn ti ju yáyẹn gán bẹ́ẹ̀ wọ́n máa ń fi ìgbà fún mi à ẹ̀sìn tí àmì kìí bẹ́ẹ̀ ìgbà wọ́n jọ wájú kòyìn ìgbà mẹ́ta tí wọ́n jọ wájú kòyìn ìgbà rí kí ẹni máa ṣáájú kù sí bẹ́ẹ̀ náà jókòó ọmọ kan wá ń sáré ọba pẹ̀tẹ̀ kọ́ wáyà ọba ṣubú ní ajẹ́sù ẹ̀rọ abínú sí ìgbìmọ̀ yẹn ẹ̀rọ abínú síta máa lè bá yàn tẹ̀bọ̀ wá bẹ̀ yá yẹn ni afá ilé ọmọ wà sí ìgbà ọmọ ọjọ́ pé wà ní ẹ̀sẹ̀ yìí rẹ̀ sí ọdún sí fúlẹ̀ tẹ̀lé ti gba islam mo mo ti kọ́ ṣèkì ńlá nílùú wa mo dúró ìyá yẹn mo ti kọ́ ṣèkì máa fi kéèkì sílẹ̀ èmi nìyá àjọ ó máa fi kéèkì mi nà ìyá kò sí ẹ̀ kan ẹ̀kọ́ ìmọ̀ àti ah mo fẹ́ bá mo fẹ́ káyà nìyẹn ìnira ẹ̀fí rẹ̀ fún wọn ẹni fẹ́ gba kálímà mo ti múlẹ̀ pẹ̀lú ọlọ́run ọba yẹn múlẹ̀ pẹ̀lú ọlọ́run ọba lọ dáa ní oṣù darí ìwà sílẹ̀ mo ti kọ́ bá mo ti kọ́ báyìí ó lè bí àìsàn nìyẹn ó lè bí nǹkan àgbàgbà ìgbà ìsìlámù yá àti àkúnlẹ̀ ìròyìn tó kò wáyé kò tó lọ àfún. bí wọ́n ti gbàgbé pé èmi èmi tí a náà bí wọ́n ti tún mi ra mo ti là èyí mọ̀ sọ èyí mọ̀ sọ èyí mọ̀ sọ النبي لوري أبو طالب نعم يودي والله تعالى عالم نعم